hadith five five seven nínú tíra sahihu al-bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá an salim látọ̀dọ̀ salim ibnu abdullahi ọmọ abdullahi an abi látọ̀dọ̀ bàbá rẹ̀ ìyẹn bàbá salim salim yẹn ni ọmọ ọmọ umar salim ó ní ọmọ ọmọ umar أنه سمع رسول الله صلى الله عليه وسلم Umaru àti ọmọ Abdullahi àwọn méjèèjì sọ̀hábà ni wọ́n Sálímù ni tábì òun ọ̀bá ànábìláyé bàbá rẹ̀ ló wá sọ ìyẹn Abdullahi ọmọ Umaru ọ ní wọ́n sọ pé anáwó sẹ́mi ar-Rasulullah sallallahu alayhi wa sallam yakun abdullahi ibn Umar ó lóun gbọ́ òjíṣẹ́ Allah tó ń sọ pé innama baqa'ukum fima salafa qablakum minal umam kama bayna salatil asr ila ghurubi shams innama baqa'ukum ọ̀wọ́ ohun tó ṣẹ́kù fún yín fima salafa. Kabulakum mìnàlẹ̀ umam sí ohun tí àwọn tó síwájú yín nínú àwọn ìjọ táwọn lò ohun tó ṣẹ́kù fún umma ànábì táwa máa lò táyé òfin ní jáyé mọ́ tá a rẹ̀ tá a bá gbé sí ẹ̀gbẹ́ nǹkan tí àwọn tí wọ́n ti lu ayé nínú àwọn ìjọ tó ti lọ tàbá gbèsègbè ara wọn òdiwọ̀n tí yín tẹ̀yìn ó lò kàmá bẹ́yìnà sọ̀lá àtìlà asri ìlà gòrú bishams ó dàbí ọ̀wọ́ àsìkò tó wà láàrin ìrun asri sí ìrun magribi. ọ wà láàrin irun asiri sí wíwọ̀ oòrùn tí í ṣe àsìkò ìrun magribi húùtìyà alu taurat alayé ẹ̀rẹ́ o wọ́n fún àwọn onítàurata ìyẹn àwọn yahudi húùtìyà alu taurati taurat wọ́n fún àwọn onítàurata wọ́n fún wọn taurata àti wọn o. fàámìlù bíhà fàámìlù wọ́n sì lo tàwọ́rátà wọn àtà títí ìdàntàsọ̀fà nàhàr títí oòrùn fi kàtàrí títí ọ̀sán fi dá sí méjì tí ọ̀sán bá ti dá sí méjì oòrùn ti kàtàrí nù wọ́n lò láti àárọ̀ títí ọ̀sán fi dá sí méjì ájàzù wọ́n bá kagara wọn àbá lò mọ́ fàáhùn tún kírọ́tọ́ kírọ́tọ́ ọlọ́run á fún wọn ní ẹ̀san kírọ́tù kọ̀ọ̀kan fún màá ti yà á lòlẹ̀ ìǹjìl àlẹ̀ lẹ́yìn náà wọ́n fún àwọn oníyìnjíìlù ní ìnjíìlù fàámìlú àwọn gbé láti òòrùn kàtàrí àwọn náà ṣiṣẹ́ títí fàámìlú ìlà sọ̀látìláṣù àwọn náà ṣiṣẹ́ wọ àsìkò asri fọ́mà ajazu làwọn náà bá kágara ọmọ làwọn ò sí lọ́mọ́ fàáhùtù kìrọ́tọ̀n kìrọ́tọ̀n wọ́n bá fún àwọn náà ní ẹ̀san kìrọ́tù kọ̀ọ̀kan. sọ́mọ́ ùtí ná alukur'an lẹ́yìn náà wọ́n wá fún wa fáàmìlì náà ìlà gurubu shams àwa ń lò ó lọ títí oòrùn fi wọ̀. títí òòrùn fi wọ̀ fa òtí náà kìrọ̀ ọ̀tọ́ ìní kìrọ̀ ọ̀tọ́ ìní ọlọ́run wá ń fún àwa ní kírọ́ọ̀tù méjì méjì fàkọ́ọ̀lá fàkọ́ọ̀lá lóríkítà báyìí ni àwọn onítìrà méjèèjì àwọn alùtàwòrátà àti alù injil àwọn wá sọ pé ààyè rọ́bànà olúwawa àtọ́ ha ùláàhí kèrò ọ̀tọ́ ìní kèrò ọ̀tọ́ ìní O fún àwọn mùsùlùmí àwọn wọ̀nyí O fún wọn ní kírọ́tù méjì méjì wọ́n àtọ́ náà kìrọ́tọ́ kìrọ́tọ́ ọwá fún àwa ní kírọ́tù kọ̀ọ̀kan wà náà àwa sì ní iṣẹ́ wa pọ̀ jùlọ àwa ní iṣẹ́ wa ṣe kí ni lọ́pọ̀ jùlọ tí wọ́n náà bá ka yẹ hours ti ń bẹ láàrin lẹ́yìn àsùnbà títí di àsìkò tó òrùn kan àtàrí wọ́n náà òrùn yọ ní after six or after seven lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Ìbàdàn òrùn yọ ní after seven. òòrùn sì kàtàrí ní nǹkan bíi aago kan eight nine ten eleven twelve uh, one two three four five six six hours. àwọn yahudi wọ́n rí tàyà ń àwọn nàṣọ́ra wọ́n gbé wá asiri so nílùú tiwa a máa rí three hours ok àwa gbé láti asiri a gbé wọ magribi almost three hours ní tiwa náà ọlọ́run wá fún àwọn yẹ̀wúdí ní kí rọ́ọ̀tù kan. kírọ́tù kọ̀ọ̀kan ọ fáwọn náà sọ́ra náà ní kírọ́tù kọ̀ọ̀kan ọ wá fún àwa mùsùlùmí ní kírọ́tù méjì méjì àwọn méjèèjì wá complain pé ó fún àwa ní kírọ́tù méjì méjì ó fún àwọn ní kírọ́tù kọ̀ọ̀kan ọlọ́run bá alẹ́ kí ọlá wá sọ pé halizọ lámùtù kún mi ní ajírì kún mi ṣe in ṣé mo dín nǹkan kan kù nínú ẹ̀san sẹ́yìn ni ṣé mo ṣe àbòsí sí ẹ̀san sẹ́yìn ni kọ́ọ́lù là wọ́n ní rárá iṣẹ́ tẹ́ ẹ ṣe mo fún yín ní ẹ̀san rẹ̀ ní ti àwọn mùsùlùmí fáwọn fọ́dìlì orí àjùlọ mi ni mo ṣe fún wọn o òtí yìí mọ ní àṣà ẹni tó bá sì wù mí ó ní mo máa ń ṣe oore àjùlọ fún. Adis five five eight àní Abi Musa radiyallahu anhu ani nabiyyi sallallahu alayhi wa sallam masalu li muslimin wal yahud wan nasara. كما ثال رجل استأجر قوما يعملون له عملا إلى الليل فعملوا إلى نصف النهار فقالوا لا حاجة لنا إلى أجرك فاستأجر آخرين فقال أكملوا بقية يومكم ولكم الذي شرطت فعملوا حتى إذا كان حتى إذا كان حين صلاة العصر kọ́ọ́lù lákà máa mílíná fàstájára kọ́ọ̀mán fàámìlù bàkíyàtà yaumihim hátàgọ́ batishams wàstákmàlú ajírọ̀lì fàrí kọ́ ìní adịs 558 ninu tira aso iwu alibokori ati ituma re niile yoruba a na ya bi musa latodo baba musa rodiyallohu a ne kiala uyonusi andi na digisola ologwu ware iwe sela latodo anabi kike ati olalaho kioma ba ọsọ pe masaduli muslimin waliyahud wanasọ́ra àpèjúwe àwọn mùsùlùmí àti àwọn yehudi àtàwọn nasọ́ra kàmásálẹ̀ rọ́jùlín ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ọkùnrin kan ìsáàjára kọ́wùmọ̀n tó gba àwọn èèyàn kan síṣẹ́ yàmàlúùnà láhùn amalan nílàláìlì ó gbà wọ́n síṣẹ́ ó ní kí wọ́n ṣiṣẹ́ fún òun iṣẹ́ àṣedialẹ́ amalan ilalail kàmàtàlì rọ́jùlìn àpèjúwe àwọn mùsùlùmí àtàwọn yẹ̀wúdí àtàwọn nàṣọ́rá ó dàbí àpèjúwe ọkùnrin kan ní ìsá àjàdà káwùmán tó gba àwọn èèyàn kan síṣẹ́ ya'maluna lahu amalan ilalail ó gbà wọ́n síṣẹ́ pẹ̀lú àgírímẹ̀ǹtì pé iṣẹ́ yìí o ẹ ṣe dalẹ̀ ni o. fàámìlú lani spinahar àwọn yẹ̀wúdí àwọn bá ṣiṣẹ́ di ìlàjì ọ̀sán fàkọ́ọ̀lù wọ́n bá sọ pé láhájátà lànà ìlàjì ríkà àbùkátà sí owó ọ̀yà àṣìṣẹ́ mọ́. agreement wọn ni pé ẹ ṣiṣẹ́ yìí o àṣedalẹ́ ni o wọ́n ṣe di ọ̀sán wọ́n bá láwọn òṣìṣẹ́ mọ́ wọ́n fárígá wọ́n láwọn òṣìṣẹ́ mọ́ o. fàkọ́ọ̀lù láhàájáta lánàá ilẹ̀ àjìríkà àwọn òṣìṣẹ́ mọ́ ok fàṣájára àkọ̀rí ni ọlọ́run bá gba àwọn míì lọ́kùnrin bá gba àwọn míì ṣiṣẹ́ fakọ́ọ̀là ó sọ fáwọn yẹn wípé akímìlù bá kí yàtà yá omi kùn ẹ̀yin ẹ parí iṣẹ́ òní ni o ibi tó kù sí yìí kẹ́yìn parí ẹ̀ ni o wàhálàkùn alẹ́bí ṣàròtù èmi ó sì pé májẹ̀mú tí mo ṣe fáwọn tó ṣiṣẹ́ síwájú yín agreement tí ń bẹ láàrin èmi àti wọn complete full agreement yẹn èmi ò pè fún yín tẹ́yìn bá lè ṣiṣẹ́ di alẹ́. hata idha kana hina salatul asri àwọn náà bá ń ṣiṣẹ́ lọ nígbà tó di àsìkò asri kọ́ọ̀lù wọ́n bá sọ pé lákàmá àmìlínà sọ́ọ̀rí ayọ̀ǹda sẹ́tà sí ayọ̀ǹda fún ọ àṣẹ mọ́. fàṣájára káwọ́mọ́n lẹ́ni ìbá tún gba òṣìṣẹ́ mi o ọba tún gba àwọn èèyàn mi láti asre fàámìlú màkíyàtà yàwó mihim àwọn bá ṣiṣẹ́ fún gbogbo àsìkò tó kù ní ọjọ́ yẹn wọ́n ṣiṣẹ́ ata gọ́ọ̀bá ti shams títí òòrùn fi wọ̀ wàsákìmọ́lú àjìrọ̀ alifarikọ́ ìní àwọn tí wọ́n wọ́n parí iṣẹ́ o wọ́n sì gba ẹ̀san igun méjèèjì tó ti lọ wọ́n náà bẹ̀rẹ̀ léèrè wò náà ká ní òun lọ sí èkó ọwọ́ kan bàdàn agreement ni pé ọkọ̀ tó gbé ọ yìí ó yóò gbé ọ dẹ́kọ̀ nígbà bá sì gbé ọ dẹ́kọ̀ tán ló tó fún ní owó ọkọ̀ ok nígbà tó dé iwájú gúrú tó dé iwájú gúrú àbí bí tó ti máa ń tẹ ìlú bàbá yìí kí ló kọ bẹ̀ ẹ́ ó garaajì. onígàárí ok ńgbà sọ́kọ̀ dé onígàárí ló bá lówó lọ́mọ́ sófù lówó sẹ́ àdéhùn yín ni pé ó gbé mi dé Èkó ń sì fún ọ ní owó kó gbé mi dé Èkó ó láti Ìbàdàn ó dé onígàárí ó lóun ò lọ́mọ́ bá tiẹ̀ lọ ni. ọ jẹ́ ní owó kankan o tún dọ́kọ̀ mi dúró wọn náà tún gbé ọ ńgbọ̀ tún gbé ọ dé ìyànà ẹ̀pẹ́ tàbí middle toll gate kí lẹ́ ń pè yùn igere ogere bàbá lọ́wọ́ lọ́mọ́ kọ́ máa bá tiẹ̀ lọ ni ọba dọ́kọ̀ kan dúró ọba ń pè èkó èkó èkó èkó èkó èkó iye tó rí òpè fún ọ. ọwọ́ náà ni so ọwọ́ afọ́ǹtì ní owó ẹni tó gbé ọ dé èkó bọ́rọ̀ àwọn yẹ̀wúdí àti nàṣọ́ra bọ́rọ̀ wọn ṣe rí inú o ẹ ti máa gbọ́ nínú tẹlifíṣàn tí wọ́n máa sọ pé àlùfáà àjọ oríìtáyà nínú iṣẹ́ ọlọ́run àbẹ́ ìgbọ́ kò tí ì kú o ọjọ́ wo ni wọ́n gbọ́ rí pé àáfàá mùsùlùmí ó rì táyà nínú iṣẹ́ dáwàrí mùsùlùmí máa ń ṣiṣẹ́ títí tí ó fi kú ni ọ̀dọ̀ wọn láti rí ìtàámẹ́ǹtì lẹ́nu sí ọlọ́run ọgbà <coughs> pẹ́ńsàn ara ọ̀sànù wa. ọlọ́run tẹ̀sán wá sàánú wọn àwọn tó ṣiṣẹ́ nù wọn wọ́n tún ní mo fún yín kírọ́tù kọ̀ọ̀kan ẹ bá tún kọ̀ǹpléǹ pé ó ṣe lè fún àwọn mùsùlùmí ní kírọ́tù méjì méjì ṣé bá mùsùlùmí máa ń ṣiṣẹ́ dọjọ́ ọkú wọn ni àwa máa ń sin ọlọ́run dọjọ́ ọkú ni tí yẹn èkú ní ọmọ kírun ní ọmọ gbààwẹ̀ tí bá ti ń ba láyé ọ̀dọ̀ tiwọn la ti máa gbọ́ pé àwọn rí tàyà ìyẹn ni àdíìsì yìí nǹkan kan bẹ́ẹ̀ tó jẹ́ life wire tó jẹ́ life wire